Eh, a wà lé bàbá wa eh, ọba Òkìtìpupa eh, bàbá ẹ jọ̀ọ́ a máa wá kẹ́ dárúkọ yín fún gbogbo àwọn ọmọ Nàìjíríà. orúkọ mi ni ọba Michael Ọbátúgà Adétóyè. jẹgun ti ìlú ìdèpé òkìtìpupa. ẹẹ bàbá àwọn awuyewuye kọ̀ọ̀kan ti ń lọ ní ìgboro láti bíi ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn nípa pé bóyá ìjọba nàìjíríà kó àwọn fúlàní kan wá bí pé bóyá there are more than three thousand there are two thousand ìròyìn oríṣiríṣi la ti ń gbọ́ àmọ́ àtọ̀yìn wá lè ní láti pé ká wá lọ́wọ́ yín pé báwo ni ìròyìn ṣe rí àwọn ìgbésẹ̀ wo lẹ ti bá wa gbé. ìròyìn tẹ́ ẹ gbọ́ ó jẹ́ irọ́ pátápátá kò sí òtítọ́ ń bẹ ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn tẹ́ sọ yẹn lóòótọ́ àwọn kan wá wọn ni wọ́n sọ pé wọ́n fẹ́ wá ṣe training ní army barracks níbí but ẹni tó jẹ́ ọ̀gá wọn ní army barracks ó ní pé òun ò ní information kò dẹ̀ sí directive kò sí nǹkan kan pé bóyá pé àwọn kan ń bọ̀ àti wá ṣe training lọ́dọ̀ òun níbí ó ní nídìí èyí ó lóun ò lè gbà wọ́n mọ́ra gbogbo àwọn tó wá ń gbà yẹn tán sọ pé wọ́n wá wọ́n ní bóyá about fifty three ló fẹ́ wá ṣe fifty six ló fẹ́ wá ṣe program yẹn but gbàtí. Uh, CEO barracks tí ò ti gbà wọ́n láyè àti wọlé tó wà lẹ́nu gate barracks làwọn ni wa tó yẹ kó wá ń fura pé kí ló dé àwọn ọmọ níbo làwọn lè ti ń bọ̀ so gbàtọ́ dẹ̀ rí wọn some of them of a truth wọ́n wá from ẹ̀yà òkè ọya lọ́hùn àwọn míì wá láti bíi east or whatever àwọn míì láti kó nǹkan kan bẹ́ẹ̀ wọ̀nyí ṣá ọmọ wa kan náà dẹ̀ wà ń bẹ̀ tó jẹ́ ọmọ bíbí eré àwa mi yes ní uh, from erinjẹ neighboring community mi so ni àwa làwọn èèyàn ń pè mí wọ́n dẹ̀ ṣe ń pè mí ní wọ́n ń pe local government chairman also la bá ń pe àwọn agbófinró gbogbo wọn àwọn agbófinró tó wà ní ìlú la pè àtàwọn àmọ̀tẹ́kùn náà àtàwọn ọlọ́dẹ ẹ máa lọ sí amibara kẹ́ ẹ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ pàtó débẹ̀ lóòótọ́ wọn bá àwọn èèyàn bíi forty two pé ah, ah, kí lè ń wá àwọn wọ́n ń yẹ gbogbo àpò wọn wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n ẹ̀mí ìbẹ̀rẹ̀ kọ́ wọn tẹ̀sí yẹ báàgì wọn wọ́n wá kó gbogbo wọn wọ́n kó wọn lọ sí àmọ̀tẹ́kùn ọ́fíìsì lókùtì pàmbí gbà tí wọ́n máa dé àmọ̀tẹ́kùn ọ́fíìsì wọ́n ṣàtì wọn wọ́n wo báàgì wọn wọ́n ṣe everything kò sí nǹkan tó wà incriminate ju aṣọ èmi ń gbé gàrí dání wọ́n ní training náà sọ pé wọ́n wá ṣe so at the end of the day we now we we a jẹ́ ah a jẹ́ kí wọ́n sunbí ní ọjọ́ yẹn around two o'clock in the night ní in the uh, almost the following morning ní two a.m. ní àmọ̀tẹ́kùn ní German àti arrange àwọn drivers ti àmọ̀tẹ́kùn civil defence àtàwọn ọdẹ wa ta kó wọn lọ sí Àbújá eh, Àkúrẹ́ ní àmọ̀tẹ́kùn head office bá dẹ̀ ṣe kó wọn débẹ̀ ni àhándọ̀bà wọn lọ́wọ́ kó máa investigate irú ẹni tó ń jẹ́ so ìyẹn wọ́n dẹ̀ ṣe yẹn for some times somehow wọ́n wá rí wípé ó dàbẹ́ ni pé àwọn kan wọ́n lo àwọn yẹn ni so wọ́n dẹ̀ ṣe yẹ̀ wọ́n wò tó ń rí pé àwọn yẹn kò wọn ò mí harm yọ̀rọ̀ sàn but àwọn kan lò wọ́n bíi scam ní kíní jẹ́ wọ́n á dá àwọn tó yẹ kó wá látòkọ̀ yà wọ́n dá àwọn padà wọ́n kó wọn lọ sí area bóyá Kogi state yẹn kó máa transport wọn lọ àwọn tó kù but láàárọ̀ ọjọ́ kejì sá nǹkan tá a wá máa ń tá a wá gbọ́ ni wípé ẹnìkan tó sọ tó pera ẹ̀ ní akin ògèlè òyìnbó tó wá mèkì audio recording tó tásà fọ́nrán tó pé òun fojú rí òun ka thirty one vehicles tó kó one thousand eh, people tó yẹ pé wọ́n ru ẹrù wọ́n ru báàgì tó ń ru ìbọn tó ń wọ army barracks eléyìí jẹ́ nǹkan tó jẹ́ kàyéfì fún gbogbo ìlú fún everybody torí pé agbófinró everybody ló wà ń bẹ àwọn ọdẹ wọn wà ń bẹ so a lè sọ pé bẹ́ẹ̀ à ń gba ìbọ̀dì mọ́ ara wa yọ̀rọ̀sán a lè máa parọ́ mọ́ ara wa tí irú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ àá sọ pé ó ṣẹlẹ̀ sódà tí káyé gbọ́ ọkàn wá gbà wá nìyí you understand so this did not ó tún wá sọ wípé about three thousand wà nínú barracks àwọn èèyàn mi ń ṣe wọ́n ń ṣoko nínú barracks yẹn nínú barracks yẹn bó ṣe tó wọ́n kò sọ̀nà tí the barracks is surrounded by uh, some communities ni so kò sí hiding place níbẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n rí a common cattle something tó yẹ kó ti wà níbẹ̀ láti gba ní tọrọ bóyá fúlàní issue àbí nǹkan kan bẹ́ẹ̀ tí ò tí ì wáyé you understand àwọn yẹn they have been there ìbẹ̀rẹ̀ náà lànà ti ń ra àwọn màálù tó jẹ́ pé wọ́n máa ń pa tó ń ṣe lára àwọn yẹn àwọn yẹn wà níbẹ̀ you understand so inú bárasẹ̀ ṣùgbọ́n kì í ṣe àwọn tó jẹ́ pé àwọn tó bóyá tó ń gbébọn tó ń ṣe gbogbo àwọn kìnìún yìí no we have never seen any of them here wọn ò wọn ò wá a dẹ̀ ti rán lára àwọn ọdẹ àtàwọn àmọ̀tẹ́kùn náà pé kó máa bá wa ṣọ́ gbogbo àwọn ìgbèríko àtàwọn igbó wọn yẹn tírú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ká jẹ́ ká mọ̀ sọ́mọ gbogbo nǹkan báyẹn ládẹ̀ ń ṣe sọ́tọ̀ so ilé ìtẹ́ni yẹn ń ṣe nǹkan tó ń ṣe ni pé ó fún wá ó ń wá ojú rere àwọn nǹkan bíi àwọn chief sunday igbòho àdẹ́ńbí irú àwọn bàbá wa kíntóyè and then eh, bí irú àwọn Gani because ó tún ṣe afọ́nrán míì tó tún tó tún sọ̀rọ̀ sí tó ń praise tó ń ṣe gíní kankan wọn eh, in an attempt àti connect pẹ̀lú àwọn is is is is ẹni tá à ń sọ yìí ní ìlú ẹ̀ ìlú ẹ̀ tó jẹ́ igbó tako ìlú general bajowa you know so kò lè débẹ̀ yẹn mọ́ ẹni tá à ń sọ yìí akin akin ògèlè yìnbó the nickname ẹ̀ ló ní editor ó lóun editor He is a man that is highly irrelevant. Nobody knows him. Nǹkan tó ń four one nine being nǹkan kan bẹ́ẹ̀ ń mo believe pé ó ń ṣe káàkiri yìí. true Don't ń to to tó tó ń gbé kiri yìí. Ó lóun I don't know. Òkè ibì kan bíbá yìí ló wà tó jẹ́ pé bóyá cybernetic with a woman there sọ́tọ̀ kò kọ́ lẹ́sibí. You know so I don't know. If I don't ní case ní palace níbí. He ran away he couldn't come and kó wá answer kékeré eh, nǹkan tó tó ṣe so irú yẹn ló wá ṣe tó wá fọnà sí sí kíní sí kíní it's eh. it's it's a bunch of eh, you know, lies ilé tó ṣe yẹn. bàbá kí ni àmọ̀ràn tí a wá fẹ́ gba gbogbo ọmọ káàárọ̀ oòjíire ní ọjọ́ ìníta wá sí ọ̀dọ̀ yín nígbà tí a ti dé ọ̀dọ̀ yín sì tẹ́tí rí pé ìròyìn èké náà gbé wá fún gbogbo ọmọ káàárọ̀ òjìrè ẹ jọ kí lẹ fẹ́. káàárọ̀ òjìrè nìkan gbogbo àgbàgbáyé ni. ok ẹ kí ni àmọ̀ràn tí bàbá fẹ́ tó fẹ́ gba ìkọ̀kan lára wa. ẹ ìmọ̀ràn tí mo fẹ́ sọ ni pé nǹkan tó bá ṣẹlẹ̀ ni ká máa sọ you understand ká máa gbé fake news nítorí pé there could be another time tí irú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ń ṣe tá a bá ní pé tá a ké síta wọ́n lè má gbà yàn gbọ́ mọ́ pé àṣebí wọ́n sọ bẹ́ẹ̀ ńgbà kan eh, na lie na lie you know ọlọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀ ọlọ́run ò ní jẹ́ kí irú ẹ̀ wọ ọ̀dọ̀ wa ṣùgbọ́n i mean what happens? ni the governor governor fúnra ẹ̀ ó sọ what happened nǹkan táwọn rí táwọn tí security kìíní tó ń sọ gbọ̀gbọ̀ bẹ́ẹ̀ mi ṣe sọ yìí náà làwọn náà sọ they debunked it sort of i mean a lè receive irú nǹkan bẹ́ẹ̀ o mọ̀ pé Eh, our governor kò gba gbàkúgbà kò gba gbẹrẹ lórí àwọn nǹkan kan báyẹn somehow ìsìbí irú ànáǹsì ni wọ́n ṣe kó àwọn kan tó ń rí ní ẹlẹ́gbẹ̀ka kìnìkìnìkì about eh, one twenty seven tó ní kó máa kó àwọn tó wọ tó bá ẹ lẹ́gálẹ̀ you understand so irú nǹkan bẹ́ẹ̀ yóò lè ṣẹlẹ̀ wọ́n dà wà ní oṣù àti pèmí àti query àti ṣe náà pé ah, ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀ jẹ́ káwọn kan gbọ́ eléyìí tó ṣẹlẹ̀ immediately like this ìgbà tí chairman lòun ti pè bóyá òun àti gómìnà ti sọ̀rọ̀ èmi náà èmi tó bá deputy sọ̀rọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ní eh, òru ìrọ̀lẹ́ àná mà lélẹ́yìí o mo sọ fún inú ẹ̀ náà dùn you know that is just how just to uh, to to run it kì í ṣe pé bóyá kò kàn lọ kò kàn sùn kò fẹ́ get cheap popularity or kò get attention from people gbogbo attention tó gé tó tó ń tà tíkẹ́ẹ̀tì sí ó ti ó ti bá òun sì kò lè jáde a ní asọ́mọ̀ sí meeting àwa lọ́balọ́ba we had a meeting here kò jọ wá ṣàlàyé bó ṣe bó ṣe rìn information ẹ báwo ló ṣe gẹ̀tẹ̀ àwọn thirty one ní ẹgbàá olórí kó wá ṣe kó wá ṣàlàyé ó lòun travel that's what he told our secretary ó lòun travel so he can't just make himself available again he's a big he's a liar. ẹ ṣe bàbá ẹ a ní ìgbàgbọ́ pé ní ìgbàkúgbà tá a bá tún ṣetán láti pé ká tún wá gbà yín lálejò pé ká wá dé yín lálejò mo níbìlì pé ẹ máa gbà wá tọwọ́ tẹsẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere tí a wá jẹ́. Ah, gbogbo gbogbo èèyàn náà lọ́wọ́ when people don't mean harm somehow to me and my community I man gba everybody láàyè. You know, àwọn tá a gbà láàyè náà ni a máa ń lé síta you know most of the time yes. ẹ adúpẹ́ gan-an mm. ẹ ṣe gan-an sá.